وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته ọdọ ọkọ fún ọlọ́run ọba ọlọ́run ọba ló ṣe pé òun ni ó ní ọpẹ́ oore tó ga jù tọ́lọ́run ṣe fẹ́mi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí abẹ́lọ́run ọlọ́run kó pa wá ní mùsùlùmí abẹ́lọ́run kọ́lọ́run kó gbé wa dìde lẹ́ni tí a jẹ́ mùsùlùmí abẹ́lọ́run kọ́lọ́run kó ṣe wá lẹ́ni àlìjọ́nà pẹ̀lú sábàbí Islam lẹ́yìn wá gbà náà oore pé ọlọ́run ọba fi wá lọ́kàn balẹ̀ láwùjọ wa tí a wà yìí a dá ọpẹ́ eléyìí náà fún ọlọ́run ọba kí ọlọ́run má yọ ìfọ̀kànbalẹ̀ kúrò ní agbègbè wa àlékún ìfọ̀kànbalẹ̀ ọlọ́run kò fi sí agbègbè yìí lẹ́yìn wá gbà náà a dúpẹ́ pé ọlọ́run ọba fún wa ní àlàáfíà àlàáfíà tọ́lọ́n ṣe fún èmi àti ẹ̀yin kọ́lọ́n kó má gbà ní ara wa àlékún àlàáfíà kọ́lọ́n kó tún ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa abẹ́lọ́run fún ìbára wa sọ̀rọ̀ títí ọwọ́ ọ̀sán yìí èmi tí màá máa bá wa sọ kọ́lọ́n kó tọ́ mi sọ́nà kó ràn mí lọ́wọ́ lórí ẹ̀ ẹ̀yin náà tí máa gbọ́ kọ́lọ́n kó ràn ẹ̀yin náà lọ́wọ́ lórí gbígbọ́ náà ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́njẹ́ kí ọ̀rọ̀ náà jọ wúlò fún wa ẹ̀sán ti ń bẹ níbi kéèyàn sọ̀rọ̀ kó gbọ́rọ̀ ọlọ́run ọlọ́mọṣẹ́ bá ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa la hawla wa la quwwata illa billahi al-aliyyil azim. súrà tí a wà ọ̀nà ni súratul Isra Quran seventeen àyà tí a ti bẹ̀rẹ̀ tafsiri lánàá ó jẹ́ àyà eighty six ó kà fún wa tẹ̀fsìrì tí a ṣe fún wa lánàá kó tó di pé a máa bá tẹ̀fsìrì ti tòní lọ so aya eighty six wala inshina. ọlọ́run ọba ń ṣàlàyé fún anabisa salam tọ́lọ́mbà ti ń bá nàbí wí gbogbo wa náà ni ó ń bá wí nǹkan táwọn afẹ́sìn la gbọ́dọ̀ ní nìyẹn ọlọ́run ni tí àwa ọlọ́run ọba bá ti fẹ́ ni àbá ti jẹ́ ẹni tí ọba ti mú lọ kí la àbá mú lọ bílẹ̀ dí àwọn àyìnà ilẹ̀ yìí ìta fi ránṣẹ́ sí ọ tí ń ṣe alukurani kerim ọlọ́run ní àbá ti mú lọ àwa sọ fún wa pé múmú lọ tọ́lọ́run bá lóun ó mú lọ yìí òun náà ni pé ó máa mú kúò ní igbá ìyá ànábì ìyẹn ni pé táwa mọ̀ sí pé ó máa kúò nínú làákàyè ó máa kúò nínú ọpọlọ yóò tún kó lọ́dọ̀ àwọn tí wọ́n àti wọ́n jẹ́ àwọn sọ̀hábà tí wọ́n wà pẹ̀lú ànábì ẹlẹ́ẹ̀kejì náà ni kó jẹ́ pé ètànábì kọ sílẹ̀ àtẹ̀tí àwọn sọ̀hábà kọ sílẹ̀ ọlọ́run ọba ò ní kí gbogbo rẹ̀ ó parẹ́ pátá yányán wọn ò ní rí tinú làákàyè mọ́ wọn ò sì tún ní rí ti àkọsílẹ̀ mọ́ àdìsọ́ máa gbé eléyìí padà bọ̀ wá ṣẹlẹ̀ nígbẹ̀yìn ayé ọlọ́run sọ báànà bí gbàdánù bí wà láyé pé tá a bá fẹ́ ni a lè mú ntí ń bẹ lórí ẹ̀ kú o àti tàwọn sọ̀hábà rẹ̀ a lè mú nǹkan tẹ́ ẹ ti kọ́lẹ̀ a lè mú kúrò àti táwọn sọ̀hábà rẹ̀ kọ́lẹ̀ tó jẹ́ nǹkan tá a fi ránṣẹ́ sí ọ látọ̀dọ̀ wa ọlọ́run lẹ́yìn wa náà. ọlọ́run ní lẹ́yìn wá àgbà náà o wà ní rí olùrànlọ́wọ́ kan tí ó dùn ó wípé òun lòun fẹ́ dá kínní yìí o ò lè rí ẹnìkankan tí ó dá padà wá sí ọ̀dọ̀ rẹ kò sẹ́ni náà ọlọ́run bá ní kálíbà máa mọ pé ìtọ́lọ́run ọba bá ń ṣe ẹnìkan ò lè ṣe ọlọ́run ní ń rọ̀jò ẹnìkan ò lè rọ̀jò ọlọ́run ní kórùn ọ̀ràn ẹnìkan ò lè lọ́bẹ̀ kórùn ọ̀ràn nítawà bá ń ṣe yàtọ̀ sí tọ́lọ́ ń méjì yàtọ̀ síra wọn so nítawà ń ṣe yẹn ìwọ̀nba nǹkan kéékèèké ọlọ́run ní sì ń jẹ́ ká ṣe wà má tàṣà wúnà ilá ayàṣà lọ rọ́bìlà àlàmì ṣùgbọ́n àwọn kankan wà ọlọ́run ní máa ṣe ẹ̀nà kan ò lè bá ṣe láéláé sọtọ́ bá fẹ́ kójú ọjà dẹni kó sọ pé òjò gbàtó fẹ́ kọ́rọ̀ ni ọkàn tan ara rẹ̀ jẹ́nu yàrá rẹ̀ ni so eléyìí ọlọ́run nìkan ní í ṣe torí ẹ̀ ọlọ́run kò sẹ́nì kankan sọ yẹ kí ni o tó lè wá tí ó wàá jẹ́ ẹni tí ó ràn ọ́ lọ́wọ́ náà. ọlọ́run ọba wa ní ilá gẹ́gẹ́ bá sọ fún wa lánàá a gbọ́dọ̀ túmọ̀ rẹ̀ ní àyàfi ṣùgbọ́n la máa túmọ̀ rẹ̀ sí ṣùgbọ́n ọlọ́run ọba ò ní gbantí ń bẹ lórí ìwọ ànábì kò ní gbantí ń bẹ lórí àwọn sọ̀hábà. So kò ní í gba tí wà ànábì ti kọ́lẹ̀ kò dẹ̀ ní í gba nǹkan tí àwọn sọ̀hábà ti kọ́lẹ̀ rahmatan min rabbik nítorí àánú tó ń wá látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ ọlọ́run ọba òfin ní ṣe báyìí. ọlọ́run wá sọ reason ọlọ́run ní ọlá ọlọ́run. kẹbíirọ́n كان kẹbíirọ́n عليك. bọ́lá wọn bọ̀ bá ṣe mú kánà wá bó wá ní iná fadílà wú kẹbíirọ́n aláìka ó kọ́rẹ́tì ọlọ́run tún mú kánà wá kọ́rọ̀ yóò bá tún lè lágbára sí i ọlọ́run ní ọlá ọlọ́run ó tóbi lórí ìwà ànábì ìtumọ̀ jáde mẹ́rin ni pé ọlọ́run ìwà ànábì kà sí. So, ọlọ́run ṣe ọlá tó tóbi fún ọ ìwà ànábì náà ṣe kí ni ó sì mà kó tóbi ó sì bẹ̀rẹ̀ sí dúpẹ́ fọlọ́run ọba lórí ẹ̀ látara eléyìí ọlọ́run ọba ò ní gba nítorí fún ọ kò ní gbà lọ́wọ́ rẹ̀ náà. àyà ilé orí ibẹ̀ láwa orí ẹ̀ náà láti tún ti bẹ̀rẹ̀ tẹ̀síìrì lónìí ọlọ́run ọba sọ wípé ìwọ ànábì sọ fún wọn àwọn wo ni kó sọ fún àwọn kèfèrí mẹ́kà kódà tó máa padà kàdísì fún wa nípa àwọn yẹ̀wúdí náà ànábì sọ pé áyà yìí ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí ó sọ fẹ́ bá àwọn yẹ̀wúdí nínú àdísì tá a máa kà fún wa wípé ó wà nínú tí àwọn yẹ̀wúdí bẹ́ẹ̀ wípé wọn ò lè múrú Quran wà tọ́lọ́ máa ànábì tí ó wà nígbẹ̀yìn ayé nǹkan tó ọlọ́run bá máa fún ẹnìkan ò lè múrú ẹ̀ wá ọlọ́run ní ìwọ ànábì sọ fún wa láyìn ìṣítàmà àtìlẹ ìṣó àlìjẹnu tí ènìyàn àtàlìjẹnu tí wọ́n bá pa làákàyè wọn pọ̀ wọ́n pa ìrònú wọn pọ̀ lórí kíni nítorí pé wọ́n fẹ́ mú wá ní tí ó dàbí Quran ọlọ́ni kí ni ọlọ́ni wọn ò lè múrú ẹ̀ wá láéláé wọn ò tó bẹ́ẹ̀ wọn ò lè mú wá náà. ọlọ́run ni kódà kọjẹ́ wípé àwọn kan nínú wọn wọ́n parapọ̀ mọ́ àwọn kan nínú wọn wọ́n jọ wá kúnra wọn lọ́wọ́ ọlọ́run fi ṣe ìsìbáàtú ìtìmáwù tó wà wájú yẹn náà ni kó mọ̀ jẹ́ pé ẹnì kọ̀ọ̀kan ló dá dúró kó jẹ́ wípé àwọn tó mọ̀ àtàwọn tó mọ̀ wọ́n jọ kóra wọn jọ wọ́n wá fẹ́ ranra wọn lọ́wọ́ pẹ̀lú kí wọ́n fi làákà ìranra wọn lọ́wọ́ láti mú ru kùránì ọlọ́run ò lè mú wa sọ ibi táwọn abẹ́rẹ́ tẹ̀sí lónìí náà nìyẹn wọ́n ka bí àyà bí mẹ́ta fún wa kó o ti gbé àwọn abá tẹ̀sí tòní lọ. náà. ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣe àlàyé fún wa nípa alukur'an karim ọlọ́run ní tí àwọn ènìyàn àti àlùjànnú tí wọ́n bá kójọ tí wọ́n bá fẹ́ múru kùránì wá wọn ò lè múru ẹ̀ wá tí gbogbo wọn bá jọ rara wọn lọ́wọ́ wọn ò tó bẹ́ẹ̀ lánàá a ti ṣàlàyé díẹ̀ fún wa ṣùgbọ́n níwọ̀n bá àlàyé tá a ṣe fún wa a jẹ́ ká mọ̀ pé àyà mẹ́ta ló wà nínú Quran alákọ̀ọ́kọ́ ni kí wọ́n mú súrà kan wá alákọ̀ọ́kọ́ ni kí wọ́n mú súrà mẹ́wàá wá eléyìí ló wá sọ wípé kí wọ́n mú irú Kùránì wá irú ilé jẹ́ pé odidi Kùránì ó lè jẹ́ odidi sẹ́ńtẹ́ǹsì kan péré òun tiẹ̀ kò sí nǹkan tí ó lè jẹ́ ó yẹ pé from a to z ó lè jẹ́ wọ́ọ̀dù kan ó lè jẹ́ sẹ́ńtẹ́ǹsì kan ṣùgbọ́n àwọn afáàní sẹ́ńtẹ́ǹsì ni ó máa jẹ́ gẹ́gẹ́ wọ́ọ̀dù kan kò ní nítumọ̀ ìbàtí ọba tó di sẹ́ńtẹ́ǹsì ni ẹ wá mú sẹ́ńtẹ́ǹsì kan wá tí sẹ́ńtẹ́ǹsì yóò wá dàbí sẹ́ńtẹ́ǹsì Qur'an ọlọ́run ní òun lè mú wa òun náà ni àyà yìí ń sọ àyà yìí ló kó gbogbo méjèèjì tó kù ó sínú tó pé mísìlù ló sọ kò sí tí ò lè jẹ́ nínú gbogbo ẹ̀. àwọn sọ fún wa lánàá pé àwọn tí wọ́n jẹ́ àwọn afáà tó ṣáájú lọ áyà yìí ó dá àwọn nǹkan kan lẹ̀ sí wọn láàrin wọ́n pè ní masialatu ìjáàzìlì Qur'an masiala wípé èèyàn ò lè múru kùránì wá kùránì sọ̀yàn dọ́lẹ́ ìsọdọ̀lẹ́ yẹn ni wípé ó yá múrù mi wá ó lè mú wá láéláé ìyẹn ni kó sọ ọmọ èèyàn di ọ̀lẹ ọmọ èèyàn ó máa gbà wípé a àsọlẹ̀ ni mi níwájú Quran ilé múrú ẹ̀ wá sá àsọlẹ̀ ìfún wa lánàá alẹ́gbẹ́ yóò gbé kùránì láàmà sọ pé ó sọ mi èèyàn dọ̀lẹ́ kìí sọ ọlọ́run láàmà sọ pé ó sọ èèyàn dọ̀lẹ́ gbólóyìn lè má fẹ́ yé àwọn èèyàn ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ni wípé tí ẹnìkan tó bá kọ lẹ́tà nínú wáńbí pẹ̀lédè kan nínú àwọn èdè pàtàkì jùlọ èdè òyìnbó ìwọ wá débi lẹ́tà yẹn o wá gbà wípé o ò lè múru lẹ́tà yẹn o ò lè kọrú ẹ̀ ẹni ẹkọ ló sọ fún ọ pé kọ́ ọ má lè kọrú ẹ̀ sóun lọ sọ pé kọ́ ọ lè kọrú ẹ̀ ìwọ ló rí i pé agbára rẹ ò ṣe kí ni o kọ̀ọ̀ka láti lè ṣe irú ẹ̀ làwọn bá fi sọ yìí pé ìpàdé àwọn èèyàn dénú kùránì àwọn ni wọ́n rí i pé ah kí ni o agbára wa ọ̀ka láti lè kọ kí ni o irú kùránì wọ́n wá di ọ̀lẹ pẹ̀lú kí ni o pẹ̀lú kùránì wọ́n ní àwọn afa àwọn apin yẹlẹyẹlẹ lórí wípé irú kùránì yìí tá a sọ wípé a lè múrú ẹ̀ wá a ní ọ̀nà táwọn àáfàá pín sí ọ̀nà mẹ́fà ni àṣàlàyé mẹ́rin bẹ̀ lánàá ẹlẹ́ẹ̀kẹrin là ń ṣàlàyé lọ. alákọ̀ọ́kọ́ àwọn kan ní kùránì ó sọ fún wa pé a lè múrú òun wá pẹ̀lú àwọn ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá lò ń bẹ̀ òun ni wípé àwọn àlèmúrú ẹ̀ wá ọlọ́run ló ṣàlábà kú wà yẹn lọ́wọ́ wa ó gbà lọ́wọ́ wa náà afáàní ara yẹn bọ̀rọ̀ máa sọ báwọn kéèyàn gbà pé ọmọ èèyàn lè múrú ẹ̀ wá ọlọ́run lọ́wọ́ á gba agbára lọ́wọ́ rẹ̀ kò bá mu ẹlẹ́mi lè gbọ́ ṣé tí kò rí kó dùn mọ́ kó dùn ní tí sọ ni pé mo lè ṣe ìwọ ọlọ́run ló jẹ́ ń lè ṣe ṣé o ti ẹgbẹ́ rẹ ọlọ́run ọlọ́run sọ pé kọ́ ọmọ lè ṣe ìwọ ló débẹ̀ lórí pé ni o ò lè ṣe so mọ́sálẹ̀ eléyìí lálákọ̀ọ́kọ́ àwọn àfáà ti gbà dànù mọ́sálẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni wípé kùránì àwọn wet tọ́lọ́wọ́n bá lò ń bẹ́ẹ̀ wọ́n ń pè nǹkan kan ní lọ́dọ̀ àwọn eléèbó àwọn ni wọ́n máa ń pè àwọn ni wọ́n ní nǹkan táwọn máa ń pè bẹ́ẹ̀ ní títí wọn wọ́n á ní èèyàn gbọ́dọ̀ ní choice of words wípé èèyàn gbọ́dọ̀ ní ìmú ọ̀rọ̀ ó ti máa ń ní àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ wípé òun ni ó ṣe déédéé ààyè kọ̀ọ̀kan tá a bá ń sọ̀rọ̀ ńgbà míì ọ̀bọ̀dá máa ń lo ọ̀rọ̀ a kàn máa ń rí i pé káàjọ gbọ́ understanding ní tí wọ́n bá ti gbọ́rọ̀ yẹn yé kò sí wàhálà kankan bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú ọ̀rọ̀ ó máa ń jẹ́ perfect word ó máa ń wà lọ́wọ́ pé òun ló wà suitable sínú àyè yẹn kódà àwọn tí wọ́n máa ń sẹ́ǹtì question èèbó eh, wọn a máa sọ fún mi èèyàn wípé ọ̀rọ̀ mẹ́ta eh, àbí mẹ́rin àbí márùn-ún ni wọ́n á sọ wípé mú the most suitable word tó fit àárín yẹn ni kó fi síbẹ̀ wọ́n wà fún yàrá ọ̀rọ̀ tó yẹ pé yóò máa ṣe déédéé ara wọn so ọmọ èèyàn mi tiẹ̀ wọ́n máa tó nǹkan ṣe èèbó lásán ni yóò kàn mú kan ní yóò kàn gbé jù sáárín bì so ọ ní pé ọ̀kárẹ̀ ọ̀rìn ọba wa ń bẹ̀ so <laughs> ìyẹn la so ọ̀rọ̀ kọ̀ọ̀kan máa ń wà tó jẹ́ pé ó bá àyè kọ̀ọ̀kan mu tẹ́nìkan bá kọ̀wé wọ́n lè fi criticize ìwé rẹ̀ ìyẹn làwọn afáà kan wò wí kùránì ní choice of words wípé ntọ́lọ́wọ́n bá ní ẹnìkan kan ò lè mú wá nìyẹn ẹnìkan lè dénú kùránì kan wá sọ wípé ilá ramatan min kọ́ wá ní ẹ wo ramatan kọ́ yẹ ká lò ń bẹ̀ wọn ó yẹ ká tún wà nǹkan kan míì bá jẹ́ àánú àbí ni o tọ́lọ́hún ọba lò ní táwọn kọ́kọ́ mú wá tiwọn gbàdá àfa mi dé wọn ní àà ah, ah, ọ̀rọ̀ yẹn ò complete tó kò bámu tó wẹ́ẹ̀dì sí alẹ́ tó bẹ́ẹ̀ wẹ́ẹ̀dì sí alẹ́ nǹkan náà ò lè mú wa a mú perfect word wa táwa náà kọ sentence lẹ̀ tí ó dẹ̀ dàbí bí Kúránì ti mú perfect word wa táwa náà sọ pé accuracy wà nínú kí ni o sentence ta kọ́lẹ̀ lẹ́yìn pẹ̀lú pé a lo word tó fìtì sí gbogbo bẹ̀ tán yányán àwọn wa sọ pé ibi tí kùránì ti wá òun ni nǹkan tí à ń pè ní mini àwọn olóyìnbó máa ń pè ní diction sọ mini sọ pé mini tí ẹ ẹ tí kùránì mú wá ẹnì kò lè múrú mini yẹn wá nínú ọ̀rọ̀ rẹ̀ pé in terms of mini tá a bá ń sọ̀rọ̀ ọ̀túmọ̀ onìkan ẹlẹ́ẹ̀kẹta táwọn èèyàn mú wa wípé ní ìtumọ̀ gbogbo orin táwọn tí wọ́n wà nígbà àjà ìlíyà kọ kò dẹ́ kò mú mẹ́sẹ̀gì tó wà nínú kùránì wá mẹ́sẹ̀gì inú kùránì ẹnìkan ò lè mú wá kó dàbí bí kùránì ti mú wá àwọn ní mínì ni ibẹ̀ ọlọ́run ọba ń sọ pẹ́nìkan ò lè mú wá mí nìyẹn wá láéláé sọ látara bẹ́ẹ̀ àwọn kan tún ṣe báyẹn àwọn ẹlẹ́ẹ̀kẹrin wá dé ìbẹ̀ladé lánàá àwọn ni wọ́n wá sọ̀rọ̀ nípa anọ́vímù ìyẹn ni pé arrangement ìyẹn ni organization bí kùránì ti tò ọ̀rọ̀ rẹ̀ wípé kò sí ẹnìkan tó lè mọ ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ pé kùránì ó tu ọ̀rọ̀ rẹ̀ dáadáa ìyẹn máa jẹ́ in terms of grammar èdè ìyẹn ni pé òun náà ti kó word sínú ti máa ń kọ́ alẹ́ kọ́ náà fẹ́ kọ́ alẹ́ kọ́ nìyẹn wọ́n ọ̀kọ́ kọ́ wa ní ọ̀rọ̀ kọ̀ọ̀kan ọ̀rọ̀ kọ̀ọ̀kan náà ọ̀kọ́ máa kọ́ wa ọ̀tọ̀lẹ̀kọ́ eléyìí yá wọ́n kọ́ wa. ní bá a ti kọ sẹ́ńtẹ́ǹsì ńlẹ̀ sọ wọ́n tún kọ́ wa ní mini ó wà nú àwọn tí bá ń kọ́ èdè so ṣùgbọ́n àwọn tí wọ́n nǹkan tí wọ́n ń sọ ń bì í wọ́n ń jẹ́ kó máa ká máa sọ̀rọ̀ nípa syntactic aspect ìyẹn ni wípé ọ̀nà tí wọ́n gbà láti construct Kùránì mọ́ra wọn nígbà tí wọ́n ń tò pọ̀ mọ́ra wọn wípé ẹnìkan ò lè múrú ẹ̀ wá ìyẹn tí wọ́n máa kó mínì náà sínú ó ti máa kó choice of word ó ti kó sínú wọ́n gbà bẹ́ẹ̀ ìyẹn ti wà over méjèèjì yẹn ọkọ kó méjèèjì sínú ó tún wá tún ní nǹkan tó tún lékún lé lórí eléyìí ni ọ̀gọ̀rọ̀ àwọn àfáà wọ́n ṣe tí a lè lórí tó pọ̀ kódà àwọn àfáà gbà ńláńláńláńláńláńlá lónìí pàtàkì jùlọ àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àfáà tí wọ́n so mọ́ bíi ilmul balaga sọ àti àwọn ìmọ̀ tá a lè sọ pé ìmọ̀ usulu lè fíkì lónìí àwọn wàhálà yìí ló bí àwọn àmọ́ yìí jáde wàhálà pé kùránì sẹ́ ẹnìkan ò lè múrú ẹ̀ wá báwo ni wò ti lè mú wa bàlágọ̀ ẹ ẹ ntọ́ bí jáde nìyẹn usulul fiqi ntọ́ bí jáde nìyẹn tó bí àwọn ọmọ ẹja lọ́dọ̀ àwọn afa nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí dààmú wípé ẹ eléyìí sàn ilá ramatan min kí wọ́n sọ pé ilá ramata rabbika kọ́ yọ mí yẹn kú bẹ́ẹ̀ wọ́n ní o ti ba kurani jẹ nìyẹn nọ́ọ̀sìmù yẹn oní tí kurani fẹ́ gbà pẹ̀lú ẹ̀ ẹni tí ọba kan mọ ni mú yẹn ó ní rísì tí kúránì fi mu wá wípé gbogbo kan àmọ́ dààmú lórí ẹ̀ yìí pé a fẹ́ mọ rísì yẹn ìwọ̀n bá náà lálẹ́ sọ́ńbẹ́ a lè mọ tán so àwa ò wá lè mú wá báyẹn dáadáa bí kúránì sì mú wá yẹn tẹ́ bá bèèrè lọ́wọ́ àdáwà bá lọ mí tàbá kan mú wa dọ́kàn jáde lẹ́nu wa a ní rísì kankan ju pé just nǹkan dọ́kàn wá láti inú kínní because èdè tẹ́ ń wò yẹn ọ̀dọ̀ ọlọ́ọ̀ni ti ń wá fẹ́ ti ń sọ ẹni ti máa gbédè jù ẹni tẹ́dẹ̀ rẹ̀ wá látọ̀dọ̀ ọlọ́run ní máa gbọ́ èdè jù ṣé ẹrẹ́ ń tọ́lọ kọ́ èdè tọ́kọ́ gírámà èdè gbogbo ẹ̀ ránran ní máa sábà sọ ń gbà mí tẹ́yìn olóògbé báyà ń sọ nǹkan gidi tó pé kò kí ń ṣe natural ló ń sọ òwò kan wo èdè bàbá rẹ̀ yóò kàn mú wá yóò kàn dàpọ̀ mọ́ kinní yẹn ìwọ́n wà dúró pé ah èbó ńláńlá ní jáde báyìí <laughs> èbó ní jáde wọ́n kàn táwọn afa bá ń sọ̀rọ̀ nínú àwọn àmọ̀kan nínú ẹ̀sìn tó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ pé wọn ò mọ lárúbáwá dáadáa bẹ̀tí wọ́n ti di ògbóǹtarìgì nínú èdè wọn ó kó bá wọn èdè wọn tí wọ́n mú àyẹn kó bá wọn gbogbo mọ́sálà mi tó ṣẹlẹ̀ nù kùránì torí pé àwọn yẹn lọ kọ́ fílọ́sọ́fì wọ́n lọ kọ́ èdè míì wọ́n wá jọ́mọ lárúbáwá wọ́n ṣẹ̀tún wá kéde lárúbáwá wọ́n wá ń gbé síra wọn ìtòfin máa ń dàrú nìyẹn bẹ́ẹ̀ náà lẹ́tọ́ ẹgbẹ́ lọ gbé kùránì òyìnbó ó kàn ra kéwú díẹ̀ fẹ́rẹ́fẹ́rẹ́ ó wá gbé Kùránì òyìnbó wá bẹ̀rẹ̀ tafsir ó wá ń sọ wípé òyìnbó tí wọ́n ń sọ yẹn ó wá ń sọ pé bọ́lá wọn bá ti ń sọ òyìnbó yẹn ni ẹ sọ pé wọ Allah Allah is saying don't gbogbo kí don't sọ ó kàn ó kàn alẹ̀ lásán ni kò lè dàbí èdè lárúbáwá so kò lè mú wọ́ọ̀dù tó ṣe dáadáa tó so àwọn tó gbédè gangan natural ni àwọn gbọ́ èdè yẹn wọ́n kàn ń sọ ó kàn ń wá ó ń sọ ó ń wá wọ́n ń sọ ó ń wá natural ni wọ́n gbọ́ so àwọn dábàá gbọ́ natural kínní ìtawà ń sọ yẹn kò lè wà tó tọ́mọ elédè ọmọ elédè wà ní ilẹ̀ àmọ̀ àtọ̀dọ̀ ọlọ́ọ̀ni ń dé wa bá òní ń dé wa ìwọ náà tó wá kó èdè yẹn náà tó bá tún bá fẹ́ máa padà máa sọ ilé àmọ́ ọlọ́nà ni ó máa dé wa bọ̀ tó gbé òòlù sọ pé gbogbo ọ̀rọ̀ tó fẹ́ lọ sọ́ǹbì kan ó tó tẹ̀léra wọn láti lé wípé this máa sọ síwájú is máa sọ tẹ̀lé ó ò lè sọ bẹ́ẹ̀ láéláé tẹ́ bá gbé máìkì fún ọ tó bá wò pé n tó fẹ́ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni ó lè gbé nǹkan bí ni ó wà ọ̀dọ́ ni nǹkan bí tó máa ìgbà tó bá dé lóòótọ́ rántí pé mo dẹ̀ fẹ́ lo wọ́ọ̀dù yìí o mo fẹ́ kí wọ́n mọ̀ pé mo mọ kan tó tóbi o sì ní rí lò so látara bẹ́ẹ̀ òun náà ní wípé tọ́lọ́wọ́n bá bá wá lo ọ̀rọ̀ ní titi ẹ̀ kèé dàbí titi wa kò dàbí titi wa òun ní reason tó fi arrange ẹ̀ síbẹ̀ ó ní reason tó fi tò síbẹ̀ tó bá rí tó síbẹ̀ yẹn ọlọ́run a máa fi mú àwọn èèyàn kọ̀ọ̀kan díẹ̀ díẹ̀ oní àwọn ìwé tẹ̀fsírì tá à ní ìwé ńláńláńláńlá àwọn afáàmì ti sọ̀rọ̀ lọ àwọn kan tún dé wọn tún yọ nǹkan jáde wọn tún ní míyì ọgbọ́n tó bá tẹ́ lómi tó bá ka ọ̀rọ̀ ẹ̀ lómi ìbára tó máa sọ pé ah, ah. ọlọ́run fún kálukú là ka ìtì ẹ̀ ni n tó pamọ́ fáwọn kan ó hàn sí àwọn míì ni tó bá ka tẹ̀fsírì ẹnìkan tó bá ń tẹ̀fsírì àyà mi lọ ó rí i pé bí ìgbà tí ń dọ́gbọ́n fò díẹ̀díẹ̀ náà ni pé ibi ò clear sí ọ̀nà dáadáa ètò bá clear dáadáa yóò ṣàlàyé ètò yóò ṣe dáadáa ètò yóò wá clear sóhun yẹn ẹlòmíràn tún wá ṣàlàyé ẹ̀ náà tó lè jẹ́ àfàgbà ètò àtọ̀dọ̀ ọlọ́run ni sọ ọlọ́run tó wá gbé síbẹ̀ ló wá mọ gbogbo kìíní yẹn yẹn ló fi jẹ́ pé a lè múrú ẹ̀ wá so ìgbà tí ọ̀rọ̀ arrangement organisation ìgbà tó dé àwọn èèyàn gbà pé a ah, àwọn àlùjọ̀rìjáni àlùbàkìláni. Al, al, al so gbogbo àwọn afa alikọ́ọ́dí iyad gbogbo àwọn afa yìí ni wọ́n gbà pé ọ̀rọ̀ nazimu ọ̀rọ̀ tó tóbi ni so àwọn yẹn sì gbé nǹkan tó pọ̀ jáde ń bẹ̀ ṣùgbọ́n àwọn afa ni kò tó àwọn afa ni ò tó àwọn kan ní akílọ́ ah, wà ń bẹ̀ construction ṣe alẹ́ tó bá wọn ah, alẹ́ tó bá wọn ara wọn tó jẹ́ pé wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ pé kò lé construction wo kọ́dà lómi ọ̀sán pé mo tún lè construct tó tún dáa ju ti Kùránì kọ́lẹ̀ lẹ́ẹ̀ lọ gbẹgbẹ́ lómi ó sì tara rẹ̀ jẹ ní ṣùgbọ́n nígbà tó dá àwọn tètè lọ́wọ́ àwọn ju wọn so àwọn náà gbà bẹ́ẹ̀ ẹ̀kún wọn ni kó mú kinní yẹn wá kó lè mọ́ Kùránì Ọlọ́run ti challenge àwọn èèyàn kí wọ́n lọ yọ àlébù tó wà ń bẹ̀ wọn ò rí di sí i àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ti lọ síwájú wọn ò rí ṣé wàá wá dá wá dé ní ìsìn láwàá kí ni a fẹ́ rí bẹ́ẹ̀ tí tí ò lálẹ́ ebu téèyàn á lò fẹ́ mọ wá sẹ́gbé yóò kàn kú dànù ni ṣùgbọ́n ẹnìkan ò ní kọ̀wé láyé lónìí tó bá gbéwé jáde àwọn àwọn critics ti jáde they are best writers so àwọn náà mọ nǹkan kọ jù <laughs> so àwọn ni wọ́n sọ gbogbo nǹkan ló ṣe fún so ètò àtọ̀dọ̀ ọlọ́run ni kùránì ni ọlọ́run ti parí ẹ̀ síbẹ̀ so ìwé ẹnìkan tó bá kọ ọ́ lẹ́ẹ̀lẹ́ tí wọ́n bá tún ti ń yẹ̀ wò ni wọ́n tún máa tún kàkà sí bẹ́ẹ̀ kùránì ẹnìkan ò ní débẹ̀ kó ló ń fẹ́ tún kàkà sí débi àdìkí àmọ́ ètò àtọ̀dọ̀ ọlọ́run ni. àwọn kan sọ yí pé nazimu arrangement nìyẹn ṣùgbọ́n àwọn kan tún wá wò yí pé rárá ntí kùránì ní òun ní àlègè ibi yáàt àwọn ní ntí kùránì ní nìyẹn tẹ́nì kò fi lè mú wá òun ní kí ni ọ àlègè ibi yáàt kùránì òun ni ó fìdí ẹ̀ múlẹ̀ fún wa ìtawọ̀ ọ̀mọ̀ nípa ọlọ́run olóṣèlú tó lọ́n wa olóṣèlú tó wà ń sẹ́mọ́ olóṣèlú gbogbo nǹkan fún wa gbogbo táwa ò rí olóṣèlú fún wa ìdí ó padà ṣẹlẹ̀ oníṣọ́ fún wa gbogbo ẹ̀ padà yẹ́yẹ́ oní fún wa nírò rẹ̀ àwọn kan wá ní sẹ́nìkan wá lè jáde wá kó lóun fẹ́ mọ múrù nǹkan yẹn wá àwọn tó fẹ́ mọ àwọn philosophers ránran ni wọ́n wí jákujàku làwọn wí tiwọn. so àwọn kan sọ pé algebiyaati yìí ni kùránì fi jẹ́ nǹkan tó pé èèyàn ò lè múrú ẹ̀ wá. so pé àwọn tí mẹ́nu kùránì tó sọ tó pamọ́ tẹ́nìkankan ò lè mọ irú nǹkan yẹn tọ́lọ́run ọba nìkan dẹ́gbẹ́ onìkan ló lè mọ̀ tọ́lọ́run sọ fún wa pé a lè mú irú ẹ̀ wá ní táwa lè mú wá ni ìtọ́ bá hàn sí wa ìtọ́ bá pamọ́ sí wa àlejò kí ni ó à lè mú wa. àwọn náà rí sọ ṣùgbọ́n ọ̀rọ̀ tó gbẹ̀yìn tó jẹ́rọ ẹlẹ́ẹ̀kẹfà òun ni gbogbo àwọn àfáà wa alùsùnà wàlì jàmáà òun náà ni wọ́n fọwọ́ sí ọ̀rọ̀ yìí ẹni tó sì kọ́kọ́ gbé jáde òun náà ni al-imam atọ́háwì rahimahullah al-imam at-Tahawi òun náà kọ́ mu jáde àwọn ni wọ́n sọ wípé ẹ má dààmú ara yín gbogbo tí kálukú yín sọ yìí náà ló rí bẹ́ẹ̀ àbáyín jà sí talákọ̀ọ́kọ́ nìkan ni ọ̀dà sọ ṣùgbọ́n ntọ́ yẹ kẹ́ ẹ sọ ni pé èèyàn ò lè mú Kùránì wá lè ánáwó kàlámù lọ́ọ̀ gẹ́gẹ́ wí nìyẹn pé torí wípé ọ̀rọ̀ ọlọ́run ni wallahu la yushbi'u li khalqa wa kalamuhu la yushbi'u kalamahu ọ̀rọ̀ ọlọ́run ni ọlọ́run ò jẹ̀dá àwa la jọra wa bẹ́ẹ̀ ọ̀rọ̀ wa lè máa ṣe kí ni ó lè máa jọra wọn gbogbo nǹkan láàṣì lè fi tá a bá ń sọ̀rọ̀ ọ̀rẹ́ títa sáwọn alẹ́ nìkan ni afẹ́gbẹ́sẹ́gbẹ́ ọlọ́run ìgbàdé ìpínlẹ̀ aka ìwádà sáwà ló gbèsè gbé ọlọ́run kálẹ̀ nìkan lágbára kan ní afẹ́fà gbára rẹ̀ wẹ́tọ́ lọ́hùn kóládìmárẹ́lẹ́ kálẹ̀ nìkan rí nǹkan kan ní afẹ́fà rí nǹkan rẹ̀ wẹ́tọ́ lọ́hùn ẹnìkan gbọ́ nǹkan afẹ́fà gbígbọ́ nǹkan rẹ̀ wẹ́tọ́ lọ́hùn sọ́sọ́sẹ́ wọ́n ti tẹ káwọ́ nìyẹn lẹ́nu kàlámù lọ ọ̀rọ̀ ọlọ́run ni kò dẹjọ́ rẹ̀ ẹ̀dá so ẹ̀dá ò lè ṣe kò síbó ti fẹ́ tíráì rárá kò sí bó ti fẹ́ mú wá àti ní wọ́ọ̀dù ni o àti ní mínì ni o àti ní arrangement ni o àti ní kó sọ̀rọ̀ tó pamọ́ ni o gbogbo ẹ ti kó sábẹ́ gbogbo ẹni tí ń sọ̀rọ̀ òun ni alcoholic gbogbo nǹkan yòókù kí ni ọ makluk wakalamu geru makluk ọ̀rọ̀ rẹ̀ ṣẹ̀dá so látara bẹ́ẹ̀ intagbára wa ò fi ka nìyẹn láti kí ni ọ sọ wọn ní wà kàlámù lọ la yumkinu an yushbiha kàlámà ahadin minal khalqi ọ̀rọ̀ ọlọ́run kọ̀rọ̀rùn káwa ní ọjọ́ ọ̀rọ̀ ẹnìkan ní ẹ̀dá ẹnìkan kọ̀ọ̀kan lẹ́lẹ́kan ní ẹgbẹ́ ọ̀rọ̀ ọlọ́run sẹ́gbẹ́ rẹ̀ <laughs> kí sọ̀rọ̀ ọlọ́run so pé tí ó fi jẹ́ pé àfi lè múrú ẹ̀ wá nìyẹn ọ̀rọ̀ bàbá wa Tahawi oná ní gbogbo àwọn afáwa alùsùnà wal jamaa òní wọn gbà wọlé àwọn èèyàn wa sọ fún wa pé kí ni àwọn kọ̀sọ́ isul Qur'an àwọn peculiarities tí Kùránì ní èyí tó jẹ́ wípé gbogbo òwe ayé yìí ò ní Kùránì ló ní àyàn wa ni pé kí ni peculiarities tí kùránì ní tó jẹ́ wípé àwọn àwẹ̀ ilé ayé tá a ní lọ́dọ̀ yìí wọn ò ní so alákọ̀ọ́kọ́ ni pé kùránì yìí wọ́n ní istamala alukur'an ala alfaadi jẹ̀mí logatila arabi kò sí dáílẹ̀tì tí wọ́n ń sọ nínú èdè lárúbáwá tí ò sínú kùránì èdè lárúbáwá ó ní àwọn dialect oríṣiríṣi pẹ̀pẹ́ lárúbáwá àti lárúbáwá tí wọ́n bá tún jọ dúró tí lárúbáwá kan bá lo wọ́ọ̀dù kan lárúbáwá náà jọ ń sọ o tó bá lo wọ́ọ̀dù kan lárúbáwá kejì lè mọ́ gbọ́ wọ́ọ̀dù yẹn rí tó gbé nínú èdè tiwọn kò sí mbẹ̀ mo dẹ̀ gbọ́ lẹ́nu àwọn yẹn náà pé lọ́dọ̀ àwọn haúsá náà a máa wà bẹ́ẹ̀ wípé o lè lo wọ́ọ̀dù kan dẹ́nìkan tí haúsá àti kan yàtọ̀ sí haúsá àti kejì ṣùgbọ́n àwọn kan wà tó yẹ kó tó jọ kọ́mọ̀ láàrin wọn ná ó wá wà nù yọ ẹ̀mọ́ ń bọ̀ wá bẹ́ẹ̀ mọ́ bọ̀ wá bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ máa gbé bọ̀ títí tì ní lẹ́bi tí wọ́n mú wá lẹ́yọ kọ̀ọ̀kan nù so mo gbọ́ bẹ́ẹ̀ so ìmọ̀ nígbà tí ń gbédè Haúsá so ṣùgbọ́n mo mọ ti Yorùbá <laughs> so gbogbo ará Abẹ́òkúta ní gbogbo alájọpẹ̀ra wa ní Yorùbá alájọpẹ̀ra wa abẹ́ẹ̀kọ́ ni ni àwọn àjẹ̀bú gbogbo wọn àwọn ìgbéra yorùbá náà wọ́n pè wọ́n ṣùgbọ́n ìgbéra ọmọ sọ̀rọ̀ ó sì ní gbọ́n tí wù. ẹyẹ àwọn náà sì lè sọ yorùbá yàrá ìjọba sọ yorùbá yìí bó ti wà nìyẹn nínú èdè lárúbáwá standard language wọn ní èdè àwọn kureish ó wà ní kurani ìyẹn ló mú umaru umaru umaru gangan rọ́dí aláàánú òun gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó àyà kurani ó wo wọ́ọ̀dù yìí kò yé òun òun ò dẹ̀mọ́túmọ̀ yẹn owó sì lè ṣe ra àwọn léṣe ó ní wọn ò ní apara wọn nítorí pé abẹ́ túmọ̀ kùránì káwọ́ káwọ́ di túmọ̀ ẹni Umar bin Khattab tó jẹ́ Quraish ó wà lórí mímbà ó fẹ́ túmọ̀ wàfà kí a tó wà hàbà kọ́mọ túmọ̀ wà hàbà tó gbé kò gbọ́ rí wọ́n yọ kò sí wàhálà <laughs> kò sí wàhálà nìyẹn àá tún bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ta àwọn wo ni ní èdè yẹn tí wọ́n ń sọ nínú wa tí a fi lè mọ̀ túmọ̀ rẹ̀ so kùránì wà ní gbogbo ntọ́wájẹ́ dáílẹ̀tì lárúbáwá pátá yẹnyẹn kò wá sí ètí kùránì ò mú díẹ̀díẹ̀ nínú ẹ̀ tó ṣe kí ni o tó fi síbẹ̀ tí lọ́ba kan náà bá wà ń ka kùránì lọ tó ń dìbò tilẹ̀ kó gbédè tó yóò pàdé àwọn kankan bẹ́ẹ̀ yóò ṣe wá túmọ̀ ẹ̀ káàkiri so ọlọ́run bá yẹ kó jẹ́ pé gbogbo dáílẹ̀tì lárúbáwá pátá yanyan kùránì ṣe kí ni o ó kó gbogbo rẹ̀ sínú so látara bẹ́ẹ̀ wọ́n ní kẹ́nìkan wá ní mo fẹ́ kọ̀wé lóyìnbó gbogbo dáílẹ̀tì tó wà fáwọn òyìnbó o mo fẹ́ lò nínú ìwé mi tí àwọn bíi kọ̀ọ̀kan àbí méjì méjì ó jáde ń bẹ ẹjọ́ sọ́lágbára àti lè ṣe é kó lágbára rẹ kó lágbára rẹ so ìkànnì yẹn nínú àwọn akọ̀sọ́ ìsìlẹ̀ kùrán kódà kìí ṣe wọ́ọ̀dù lásán èdórí construction sentence ó ti ń bí lábá kọ̀ọ̀kan tí wọ́n ń construct sentence onú àyẹ̀lẹ̀ tí wọ́n ń construct onú àyẹ̀lẹ̀ tí wọ́n ń construct and kùránì tún lo construction different gbogbo èdè kọ̀ọ̀kan tó gbé yóò gbé báwa tí wọ́n ń kọ̀ nǹkan ní yí pé ìsíwájú á báyìí Kùránì ah, òtún mú àwọn tí yẹn náà wà. tí ẹlòmíràn bẹ̀rẹ̀ sọ wípé ah, ah, kò kọ̀rẹ́ẹ̀tì náà <laughs> wọ́n sọ wípé ó kọ̀rẹ́ẹ̀tì. Kùránì òtún wa kọ wípé ó ọmọ èdè ìlú omi Kùránì wa ká mọ̀ wípé dáílẹ̀tì yẹn náà wà ọlọ́run ó jẹ́ Kùránì sùn sẹ́kù ẹ̀dọ́ ajọ́ ọmọ alábá náà padà á mọ̀ wípé dáílẹ̀tì kan báyìí wà ẹ̀yẹn wo Yorùbá lórílẹ̀ ayé lónìí ohun títí kí ni o it's a dying language so language ti ń kú lọ tó ti fẹ́ tó ti fẹ́ kú tí wọ́n ti fẹ́ lọ ra sọ rẹ̀ ní kiri tí wọ́n dé mọ́lẹ̀ sọdọ́gbẹ́ tí wọ́n sọ gan ojú òtún máa ti láwùjọ àwọn náà ládẹ́ fa ẹtí bá tún sọ èdè Yorùbá ojú òtún máa ti láwùjọ wọ́n fẹ́ káyọ̀ ọmọ ti jú ẹ̀ sọ ìyẹn ni wípé èdè Kùránì wá ṣe èdè Lárúbáwá kù gbogbo dialect yẹn ó ṣẹ̀kù kò jẹ́ kí dálẹ́tì yẹn ó kú so kùránì òun ló rejuvenate èdè lárúbáwá ó fún lẹ́mìí ó create life fún gbogbo dálẹ́tì èdè lárúbáwá kùránì ló gbé ẹgbẹ́ ládùn ẹ̀ so ara kọ̀sọ́ ìṣòro kùránì nìyẹn lẹ́yìn náà àwọn tán jẹ́ àwọn lárúbáwá àwọn tí àwọn afáàtì wọn sọ nípa kọ̀sọ́ ìṣòro kùránì wọ́n sọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan ni wọ́n á bọ́ síbi láfùzù wọ́n ní láfùzù ti kúra ní ìbálòó lapsu kurani òní pé wait tí kurani bá lò òun ló máa ń wà afsọ́hù ìyẹn ni the most standard word yẹn tó yẹ kí wọ́n lò òní kurani ó lò àyàfi tí kurani bá fẹ́ lọ lo dáílẹ̀tì ibìkan tó fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ lóyà kù tó bá fẹ́ lo kíní standard tó ga jù ni ọlọ́pàá ọ̀nà kura so ló fi jẹ́ pé tí ó bá lo noun wọ́n ní nǹkan ńlá ni al in terms of al-asma wal af'al wal uruf lẹ́ arafi àìmọye àwọn kan ẹnìkan ṣe project kan lẹ́tà tí ń bẹ́nu kùránì lásán ló fi ṣe téèyàn bá débẹ̀ yọ mọ̀ pé àwọn eléyìí ọlọ́run wọn so lẹ́tà arafi arafi arafi lásán arafi jari arafi stephen so wọ́n wọ́n àwọn kan báyìí láti lè fi sọ títóbi tí ń bẹ nínú kíni o tí ń bẹ nínú alukur'ani so yẹn ló fi jẹ́ wípé a mọ̀ títóbi Quran látara wọ́ọ̀dù táǹkà ń bẹ yìí so òun ló wà absolu jù lẹ́yìn wá gbà náà ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wípé Quran in terms of meaning ó lágbára torí pé nǹkan tí máa ń sọ̀rọ̀ lé lórí ti pọ̀ jù ó ti pọ̀ jù yóò sọ̀rọ̀ nípa àkídà yóò sọ̀rọ̀ nípa ìbáàdà yóò kú òun bẹ́ẹ̀ yóò bọ̀ sí mẹ́sìn yóò kú òun bẹ́ẹ̀ yóò bọ̀ sí ìràwọ̀jú sánmọ́ yóò kú òun bẹ́ẹ̀ ó fẹ́ gbogbo nǹkan oríṣiríṣi nǹkan nǹkan tó kéré kùránì òun máa ṣàlàyé nípa rẹ̀ yóò dára lọ wọ́ọ̀dù kéékèèké báyìí wọ́ọ̀dù yẹn dẹ̀ ti ní mínítì tó pọ̀ àwọn tó bá débẹ̀ yóò mọ̀ pé ìtumọ̀ rẹ̀ ti fẹ̀ gan-an So in terms of meaning, nítumọ̀ kùránì ọmọ èèyàn ò lè dánwò láéláé kó ló ń fẹ́ bá kùránì nítumọ̀ kò ṣeé ṣe ọlọ́ni afala yatadabbaruna al-Qur'an. ọlọ́ni ìwọ tó kọ́kọ́kọ́ lọ kéwù ni o torí pé ìwọ tó ọba ti mọ kéwù ò lè mẹ́lẹ́yìn láéláé kèé ṣe èbó kèé ṣe kankan wọn afala ayatada baruna kuran tó o bá mèdè lárúbáwá tán dáadáa tó yí ọ tán dáadáa lọ gbé kuran nìkan ọmọ ká mo mọ̀ pé o gbọ́dọ̀ kò tiẹ̀ gbọ́dọ̀ mọ̀ ṣẹlẹ̀ o gbọ́dọ̀ sọ̀rẹ́ndà ó wọ gángan fúnra rẹ báyìí pẹ̀lú gbogbo ọmọ tó ọmọ wà láì wá sọ̀rẹ́ndà fún kuran ó sọ̀rẹ́ndà báyìí ètò òmòmí lójú rẹ bẹ́ẹ̀ ètò òmìnirí báyìí pé subhanallah ọlọ́run bá lọ́kọ̀ ọ̀rọ̀ tuntun báyìí ọlọ́ni afala yatadabbaruna al-Qur'an. ọlọ́ni sáwọn èèyàn ò lè máa wo ìtumọ̀ kùránì ni àwọn bá mi sọ pé ìtumọ̀ ó ṣe pàtàkì ẹni tí ń ka kùránì tí ò tí ì mọ̀ ìtumọ̀ kò tún tí ì tó tó gbé ìtumọ̀ ó gáyà ni kí ẹ̀ gbọ́dọ̀ mọ̀ níwọ̀n bá díẹ̀ díẹ̀ kí ẹ̀ wọ́n mọ̀ bí ẹ̀ bá ti mọ̀ díẹ̀ sí bẹ́ẹ̀ ni ìtumọ̀ bẹ́ẹ̀ ni ó mọ̀ ọmọ títóbi kùránì ọlọ́ni wàlá káàdà mi ní indikéèrè láì nínú sọ́tù nìsáì àyà eighty two ni wọ́n ń kà fún wa ọlọ́wọ́ làwọn káàní mi indi gẹ́rì là ọlọ́ni wá pé ọ̀dọ̀ ẹni tó yàtọ̀ sí àlọ́wù ló ti wá náà mọ́ra. ọlọ́ni àwọn èèyàn ò rí bẹ́ẹ̀ ìtìlá fankẹ̀sì ìrọ̀ ní tí wọ́n àgíw lé lórí tí ó pọ̀ inú kùránì kọ́lé yẹn ti ń kò yé ọ ní tí o bá kò yà yé tì ní so kò yé ń tì ní ọlọ́ni bí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ tó yàtọ̀ sí tọ́lọ́run ni àwọn yóò rí ìtìlá fankẹsì rọ àwọn tẹ́jà àwọn ànábì ọlọ́run ọlọ́run gáìdì wọn ni ọ̀rọ̀ wọn wọ́n bá pàfẹ́tì ọ̀rọ̀ ànábì ló fi dúró dáadáa ó bá panẹ́fìtì ẹ̀ ó bá panẹ́fìtì ẹ̀ ló fi dúró dáadáa so ọlọ́run ni ẹ̀bá rí ìtìlá fankẹsì rọ so látara bẹ́ẹ̀ àwọn afáàjẹ kò wa nípa mini kùránì tóbi lẹ́yìn wá gbaná kùránì tóbi nípa títò bọ́lọ́n ti tò kùránì yìí tó tò kan síwájú tó tò kan sẹ́yìn àwọn afáàná ti kọ̀rọ̀ lórí ẹ̀ náà títò kùránì gbọ́dọ̀ pé ìwọ̀n abátágbára èèyàn mọ́ náà wọ́n fi ń ṣàlàyé wọ́n rí pé ìbúdágbára wa máa mọ àṣà àṣọ náà ni so wọ́n ń sọ pé títò ti kùránì wà ní títò yìí bó ti wà ní lóbi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ fẹ́ ka kùránì àwọn tí wọ́n máa ka yàrá sí àtòrí kóòdì yóò jí àwọn ọlọ́mbàjẹ́ tó àwọn ọ̀gá ẹ̀ẹ́ wá ilé torídà wuna torídà wuna wá ilé kàkàkùkà bẹ́ẹ̀ o ẹ e bá karú ẹ̀ e, yóò jí àwọn àjọ ọlọ́run àwọn yẹn kọ bẹ́ẹ̀ àti ẹni tó pé ìwé wà tí wọ́n kọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó wá bá otu wá bẹ́ẹ̀ nìyẹn tó látẹ̀yìn wá otu wá bá wọn kọ ẹnìkan ló ṣerú ìwé eléyìí kọ́lọ́n kó bá forí jì torí pé kí ló lè mọ́ mọ́ so <laughs> ìkọ́kùkọ́ lọ kọ bẹ́ẹ̀ ẹ ti yẹn wà máa ka yàsín látòrí kòdì ẹ̀rẹ́ mi ló ń bẹ́ sàṣẹ́ nìkan yọ ka tàbátí àdá látòrí kòdì ẹ̀ má dàrú ẹ̀ wò èyí dẹ̀ ka kúlú wàhálà kó ní kọ́ yọ kúlí kú mbẹ́ ó ti yọ yọkú yọ kú òun o yọkú yọ ò lọ yọ kú òun má yọ ọ̀gá góònù kùránì kẹ́nìkan ní ọyọ kú mbẹ́ kàkà wù wà ìkúkú ló ń fún ọ ọ kó bọ́ wájú ọlọ́ọ̀nì so ká sọ́ra fún gbogbo àwọn kan wọ̀nyí kùránì tó gbogbo ẹ̀ ni ètò ó tó ọlọ́run tó lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n ní tí jìbìrì ìlú bá ti wá bá nàbì yóò sọ fáànàbì wípé Aya tó dé yìí ibi tó fi sí ni ànábì ó sì pé àwọn tí ń bá kọ wá yìí pé ibi tó ní kẹ́ ẹ fi sí ni kódà ọ̀rọ̀ méjì ó ti sọ̀kalẹ̀ rí ọ̀rọ̀ méjì péré ẹgbẹ́ ní sẹ́yìn ọ̀rọ̀ méjì géèrú ọ̀rọ̀ mẹ́ta nìyẹn géèrú húlì dọ́rọ́rì ó ti sọ̀kalẹ̀ rí géèrú húlì dọ́rọ́rì ọ̀rọ̀ yẹn wá dá wá jìbìrì dá sọ̀kalẹ̀ báyìí ni ànábì sọ àárín àyà tí wọ́n lọ fi sí torí pé ibnu maktum ló wá béèrè nǹkan lọ́wọ́ ànábì wípé ńgbà náà ni gbogbo àwọn tí wọ́n bá ti lo oògùn báyìí gbogbo wọn ládàá àwọn ò lè ṣe déédéé àwọn tó bá lo oògùn àwọn tá a wá fọ́jú ńkọ́ ọlọ́run ẹsẹ̀ wa mú àyà wa pé ẹ fi sínú àyà yẹn géèrú húlì dọ̀rọ̀ rè yàtọ̀ sí àwọn tó jẹ́ pé nǹkan kan ló dí wọn lọ́wọ́ tí wọn ò fi lè lọ ogun ànábì ibi tẹ́ bọ̀ ni so kùránì wa arrangement yẹn ti wà ń bẹ̀ wọ́n tó bẹ́ẹ̀ ni èèyàn gbọ́dọ̀ yí padà súrà yẹn wà pé ẹ̀fi súrà lé síbi ẹ̀fi lé síbi ẹ̀fi lé síbi ọwọ́ yí padà ṣùgbọ́n lẹ́yìn òde bíi irun táǹkì o tọba kabì kan sáà ti kà wọ́n tẹ̀léra wọn tọba kabì kan láti bì kan tó kàdé sálẹ̀ bóyá ẹ ojú ewé kan àárín ló ti gbé wa kàdé sálẹ̀ sáà ti kà yẹn tẹ̀léra wọn dé sálẹ̀ ọbẹ̀ bẹ́ẹ̀ kejì ọlọ́bẹ̀rẹ̀ lókè musa àti kàtẹ́lẹ̀ ra wọn kò dé bẹ́ẹ̀ rárá àwọn afa kan fẹ́ sọ di dandan bẹ́ẹ̀ kò dé bẹ́ẹ̀ fàkàrọ̀ wù má ta ya sárọ̀ ntọ́ba rọ̀ ọlọ́run wọn ni ó kà ẹ ẹni wọn nìkan dọ́gẹ́ ẹ ẹ nìkan òun rẹ nìkan ti ń kírun lọ́wọ́lọ́wọ́ wọn ni sábà yẹn wá dúró pé ó ti lọ kúlẹ̀ àwùsù ẹ bẹ̀rọ̀bì kìnnì kan bí abirọ̀bì náà sì bí ọba wọn mọ̀ ntọ́fẹ́ kàlẹ́ lẹ́yìn ìgbà náà ó tún wá kakúlẹ̀ àwùsù bí abirọ̀bì náà sì yẹn náà padà ẹ wọn ni bó tẹ kọ́ ọ̀kanú kakula awusu bi rọbi nàjà kakula awusu bi falaki kò ní dẹ́wọ́n abẹ kàntó bá rọ ọlọ́run fẹ́ kọ́ra wù má ta yà sára mi àlùkò rán. sọlátara bẹ́ẹ̀ arrangement kùránì èèyàn gbọ́dọ̀ yí padà torí wípé ọlọ́run ọba fi àmì síbi arrangement yẹn èèyàn gbọ́dọ̀ yí padà sọlátara bẹ́ẹ̀ àwọn àfáàní ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún tí kùránì ní òun ni pé kùránì alàlùkùránì láwùsùlùtọ́n alànùfùs kùránì ju ọmọ yẹn ó lágbára lórí ẹ̀mí gbogbo ọmọ yẹn ẹ̀yẹ wo Ramadan Ramadan dáńgbà yìí àwọn téèyàn lè mú wa mọ́sálásí wọ́n wà mọ́sálásí bóòlù ti jẹ́ èèyàn kò lè yéèyàn tí wàá sí òràn yóò sì wà mọ́sálásí yóò sì nínú Ramadan yóò yí padà ìgbàgbọ́ ò padà o okay ah Ramadan ti dé ah and become. kò sẹ́yìn kan tó ń ṣe yóò sì yí padà bẹ́ẹ̀ náà ni Qur'an tí ọmọ yẹn kan bá ń súnmọ́ Qur'an tẹ bá ní kọ́mọ ẹ̀kọ́ máa wálé kéwù tí bá ti ń wálé kéwù ẹ rí i pé kíní yẹn ó máa yí padà nísìn tí bá ti ń jókòó sí ibi tí kíní yẹn wà kò sí ni yóò máa yí padà ọ̀gọ̀ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa nísìn wá sí ló yẹ ẹnìkọ̀ọ̀kan wa padà tókè wá sí déyàn bá ti ń gbọ́ báyìí bẹ́ẹ̀ lẹ́mí èèyàn ọmọ owó nǹkan bí déyàn ṣe ń gbà mí èèyàn ó tún máa bẹ̀rù kọ̀rọ̀ pé ìwọ lọ́wọ́ mà sánú mi tókè kí ni oṣù tọ́ọ̀nù alánufus kò sí ìgangan dídẹ kó lè mi gan sọ láàmú ni ah èmi gangan nínú ìgbéyàwó mo ní pé lóòótọ́ ni wọ́n dé èṣù mọ́lẹ̀ òru òní mo sọ fẹ́ mo ah lóòótọ́ òun ni wọ́n dé èṣù mọ́lẹ̀ bíkọ́ bọ́ọ̀nù òdi dèsù wẹ́lẹ̀ èmi kan yẹn nẹ́fìlà tí mo yàn tí mo yàn nu rọmọdọ́ọ̀nù ìyẹn rú ẹ̀ ńgbà tí rọmọdọ́ọ̀nù ti dè mo ní à ah, òótọ́ ni wọ́n ń dèsù wẹ́lẹ̀ kí ló dé dá yẹn nẹ́fìlà tó tó báyìí nínú kìnìún ah tó ní bá tó ti ṣiṣẹ́ tó nínú rọmọdọ́ọ̀nù yìí náà àìtún dìde àtúnṣe gbogbo ẹ̀ àtúnífẹ́ sùn àtúnífẹ́ ṣe gbogbo ẹ̀ àwọn dèsù wẹ́lẹ̀ tó tọ̀ <laughs> so látara bẹ́ẹ̀ ó náà ni sultan ọlọ́run fún kúránì lágbára lórí ẹ̀mí gbẹgbẹ tẹ ẹ bá jókòó báyìí ibú ẹ wá wo kùránì wọn lè má sọtúmọ̀ rẹ̀ ẹ wà wọn tẹ ń ka kùránì yẹn máa play kùránì tí wọn kà lásán ó túmọ̀ túmọ̀ rẹ̀ o ó wà mú kùránì àwọn tí wọn kíkà yẹn gan lásán wọn kà kíkà yẹn gẹ́gẹ́ yìí máa túmọ̀ ó tún ní agbára tó ga lára èèyàn ó ní agbára tó ga lára èèyàn kátó sọ pé tẹ bá wá fi sétí tẹ ń gbọ́ dẹ́nse gbogbo ẹ̀ àwọn tó jẹ́ àwọn ṣayatin àwọn tó ń dẹ́rù báyà lára yóò máa sá lọ ni wọ́n ló ní kí làwọn yẹn fi sétí ìgbọ́kúgbọ́ wọ́n bẹ̀rẹ̀ mi ò fi nǹkan sétí yóò máa gbọ́ orin títí látà tó fi dalẹ̀ kódà kó máa mọ̀ tó mọ̀ kùránì kó máa fi kùránì yẹn sétí kó máa gbọ́ ẹ wà àǹfààní tí ó ṣe nu ara rẹ̀ yóò bá lé gbogbo àwọn àlìjẹnu jákujàku yóò bá lé jáde kúrò rẹ̀ tó yẹn ló lè dúró bí tó bá ti kúránì bá wọn yóò kó mbẹ́ni ìlú ẹni ṣùgbọ́n lónìí kí ni àwọn èèyàn lónìí lé kíní kan òṣùpá kíní kan ìràwọ̀ kíní kan kíní kan tẹ́lẹ̀ bá ti jí làárọ̀ oní wọn lórí fóònù wọn oní oní wọn fi ṣe kíní ringington oní gbogbo ẹ̀ sọ́gbọ́wẹ́ tó wọn ní ká má fi kùránì ṣe kọ́lá tóun sọ̀sùmọ́ ó lè lo àwọn ọ̀rọ̀ kan tó dàbí ọ̀rọ̀ bíi àdìsí tó tóbi ṣe bẹ́ẹ̀ tí ó fi lè jẹ́ pé kó yẹ pọ̀rọ̀ gidi ni ó máa jáde àbí nǹkan tó kó mọ níwọ̀nba tí ò mú àwọn nǹkan báyìí dání tó látara bẹ́ẹ̀ kùránì yìí ìrànlọ́wọ́ ọlọ́run fi ṣe ọlọ́run fún ní agbára tó ga gbogbo àwọn kíní kan ogun oṣó ogun kíní kan gbogbo ẹ̀ tí kùránì tó bá ti ń gbọ́ kùránì yóò máa sàlọ̀ ni òyìnbó ọlọ́run ọba gangan kọ́kọ́ ti ṣe ṣìfáàwù fún wa wọ́n rà àmà pẹ̀lú kùránì ṣùgbọ́n àwọn làwọn lò so akànfọwọ́ kékeré àfimú kíni ọ àfimú kùránì òní ń ṣe wá so lára tí kúránì ní táwọn afa sọ fún wa ni pé gbogbo àwọn sọ̀hábà tó ṣáájú lọ ni wọ́n ti túmọ̀ kúránì tó ẹ wá dòní àwọn àáfàá tún mú nǹkan tó jẹ́ pé kúránì tún bá a mu tó gbé àwọn àáfàá ló mọ̀ ṣàlàyé yóò dẹ̀ mọ̀ ṣe rẹ́gí yóò dẹ̀ mọ̀ ṣe rẹ́gí tó gbé kúránì yòfà sírùhù àzàmà ìgbà tá a bá ń bọ́ sínú èyí mí wà dẹ́gbẹ́ àwọn sábà kan wo ti wọn ni pé wẹ́ ìwọ ọlọ́run lọ́mọ tó gbà lérò <laughs> ẹgbẹ́ wọn ò lè bẹ́ẹ̀ lọ́wọ́ ànábì wọn ti mọ̀ pé gbogbo tó wọn bá sọ ọ̀dọ̀ ọlọ́run ní kí ni ọ ó ti yọ lọ́hùn gbàtí ọ̀rọ̀ pé ọmọ òun develop nínú ọlọ́run sọ gbogbo gbàtí ọmọ yí padà ànábì náà ṣàlàyé gbogbo gbàtí ọmọ yí padà àwọn tí wọn já àwọn kìnnìgbà tí wọn débẹ̀ ṣé gbàdọ́ lọ́ni ọmọ yí padà kọ́ ní yí padà ni ìgbà náà ní yí padà sáwọn sábà wà lè lakùn gbà náà kó sọ pé àwọn fẹ́ sọ́dí ibi ọmọ ti ń yí padà tó ṣeéṣe kó ṣeéṣe ṣùgbọ́n ẹ bá gbé ìmọ̀ kan dé lónìí ẹ bá kúra níwájú kúra ní òtún túmọ̀ rẹ̀ olóòtú túmọ̀ ẹ̀ òní òtún mọ̀ ẹ̀ tára fẹ́ ṣe irúwé bá kéèyàn ó ṣèwé kan kíwé yẹn wá máa jọ pé ó wà relevant lọ gbogbo ẹ̀dá ṣe lọ ṣe spẹ̀ wọ́n kàn ká lásán kéèyàn kàn máa wọ́n ti jù sẹ́gbẹ̀ẹ́ kí ni ṣùgbọ́n ó gàn lè sẹ́kù pé kó kọ ẹ̀yọ́ má parẹ́ ni so kò sí èèyàn kankan wọn àwọn èèyàn ṣe tipẹ́tipẹ́ wọ́n ti abandon gbogbo ẹ̀ new books tí àwọn àmì àwọn jẹ́ wọn ní kí wọ́n ní old old school ló wà ni wọ́n máa sọ bẹ́ẹ̀ ni kò ní máa kakura láyé kí wọ́n ní old school ló wà láìláì so látara bẹ́ẹ̀ a tóbi Quran nìyẹn so àfa wa sọ fún wa wípé níparí nínú àwọn kọ̀sọ́ ìsìn Quran bẹ́ẹ̀ yẹn bá ti ń súnmọ́ Quran nìsín bẹ́ẹ̀ ni ó máa fẹ́ràn ọlọ́run ọba rẹ̀ sí tọba máa kà ó fẹ́ràn ọlọ́run ọba rẹ̀ tọba gbọ́ túmọ̀ ẹ̀yẹ ó fẹ́ràn ọlọ́run ọba rẹ̀ tọba tún wá túmọ̀ ẹ̀yẹ sí ó máa fẹ́ràn ọlọ́run ọba rẹ̀ ó máa rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni fẹ́ yọ máa ga bó bá ti ń jìnnà sí kúránì sí bẹ́ẹ̀ náà ni ò ti ní máa súnmọ́ lọ́n sí ara tóbi tọ́lọ́ bá fún kúránì nìyẹn so látara bẹ́ẹ̀ ká máa ti tóbi àkúránì kẹrìm ẹnì kan ò lè mú rú ẹ̀ wá ọlọ́run ọba sọ fún wa nínú àyà ìpè kíni o à lè mú rú ẹ̀ wá. نعم ọlọ́run bá ní sọ fún wọn wípé tí ènìyàn àtàlìjànù tí wọ́n bá kóra jọ láti múru kùránì wá wọn ò lè múru ẹ̀ wá kódà kí kan wọn àtàpá kan wọn kí wọ́n ṣe gíní o kí wọn wọn lọ́wọ́ wọn ò lè múrú ẹ̀ wá láéláé so màá kà fún wa àdìsí yìí kó rí pé àbọ̀ sí àyà tí ó tẹ̀lé tọ́jú ọba lọ òun náà ni ẹ kí n ka àdìsí mi náà kí táìmù lọ ń ka àdìsí eléyìí màá àyà yẹn so ká má tó àdìsí yìí ó wà nù tọ́bárí èyí tó jẹ́ pé òun náà ní dalajatul hasan nínú àdìsí tá a lè lò ní sọ̀dọ̀ Ibn Abbas òun náà ni wọ́n ti gbà wá màá kàn rọra ṣàlàyé ẹ̀ lẹ́nu mi ní ká lọ títí wọ́n dárúkọ àwọn tí wọ́n jẹ́ àwọn Yẹ̀húdí inú wọn ni Mahmud bunu Sayan Umar bunu Adọ sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn pátá yányán ni wọn wá bá nàbì wọn ní ìwọ ànábì àwọn yẹ̀wúdí báwọn ti máa ń ṣe nìyẹn wọn ní tó mú wá bá wa yìí kò dàbí kò wá arrange bí tàwọ̀rẹ́tà ti wá arrange kò wá kò kò kò bá a ti máa rí bí tàwọ̀rẹ́ ti ti dúró kò rí bẹ́ẹ̀ ànábì sọ fún wa pé amma wallahi mo fọlọ́ ń búra ìnákùn látàrífùnà ànáwó min indillah ẹ mọ̀ pọ́dọ̀ ọlọ́run ti wá ṣùgbọ́n ẹ rọ́lẹ̀ ń pa ẹ dẹ̀ mọ̀ wípé tẹ̀jìdúnà wù maktuban indakun ẹ ti bá a lọ́dọ̀ yín pé wọ́n ti kọ́ sọ́dọ̀ yín pé wàlàwìjítàmà àtìlẹ̀ ìnsùwàlìjìnnù àlá àyìnyá tú bí mìsìlì yìí máa já ú bì yìí báyìí bí sọ fún wa nìyẹn ó wà nínú eyín bẹ́ẹ̀ wípé téèyàn àtàlìjẹ̀nu bá fẹ́ múrú Kùránì wá wọn ò lè múrú ẹ̀ wá tó bí pé ọ̀rọ̀ tá à ń yìí ó wà nínú kíni o ó wà nínú Taurat nínú rìwáyà mi wọn ló tún wà nínú Injil tẹ̀jìdúnà wù mọ̀túbán ìndàkùn fi Taurati wàlẹ̀ injil so àyà tá a kà yìí ó wà nù Taurata bẹ́ẹ̀ ó wà nù injil bẹ́ẹ̀ àyà tá a kà pẹ̀lú àdìsí tá a kà tó pàdé sọlá láfẹ́ àní tó wà nù tọ́rabi eh, ó so daraja ẹ̀dẹ́ wa o wà nù daraja tó asan gẹ́gẹ́ bí àwọn afa gẹ́gẹ́ ti ṣàlàyé so látara bẹ́ẹ̀ àyà yìí ìfìdímúlẹ̀ rẹ̀ nìyẹn ọlọ́wọ́ bá ti sọ pé èèyàn ò lè múrù kùránì wá láéláé gbogbo àwọn òwe tó kù ọlọ́run ọba ọ̀rọ̀ ọlọ́run ọba ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn ni wọ́n fọwọ́ kọ́ bó ti rọ̀ wọ́n lọ́rùn wọn ò lè rí direct pé kí ni o bí Kùránì ti ní pé gbogbo àwọn ànábí Ọlọ́run tó kọjá lọ kò sẹ́ni tó ní kùtàbù nu wọn pé ẹ máa bá mi kọ́ ọ̀gbẹ́ni kankan kálukú wọn kàn gbọ́n tí ó wí ni bàtọ́ wá yá ni ti lọ kálukú ṣe wọn wà ń bẹ̀rẹ̀ wọn yẹn bí wọ́n ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ so ètò bá gbé ẹni tó bá ti wá kọ́lẹ̀ ń gbàtà níbi ọlọ́run bá wọn yẹn wà ó wà ń bẹ̀ tó fi jẹ́ pé ta ò rẹ́ ta àyè nígbàgbọ́ pé kákan máa sọ wípé ètò wà ń bẹ̀ yìí ètò wà ètò wà báyìí kùránì ti mú gbogbo ń tọ́ wà nú ẹ̀ pátá ó ti mú wa so n ti bẹ lọ́dọ̀ àwọn yẹ̀wúdí tó wà lọ́dọ̀ wọn ànábì àmọ́ bèè lọ́wọ́ wọn gbà mí pé kí wọ́n mú wa torí pé wọ́n ní èyí tó jẹ́ pé ó fi di ọ̀rọ̀ ànábì ọlọ́run ọba yẹn múlẹ̀ ṣùgbọ́n perfect word. bọ́lọ́wọ́n bá ti kọ́ kì í bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ wọn mọ́ so clear so abáyé nísìnyí so látara bẹ́ẹ̀ ara tóbi tọ́lọ́ máa gbé fún Kùránì nìyẹn pé ẹnì kò ní lè ṣe gíní o kò ní lè múrú ẹ̀ wá so látara bẹ́ẹ̀ òun náà ni pé ara four thirty la máa tó dùn o ẹ̀ káyà mi mo ti gbàgbé apẹ́ká tó bẹ̀rẹ̀ one hour fifteen minutes la fẹ́ fi ṣe wá sí i so mo ti wo táyìn padà bẹ̀rẹ̀ náà. نعم هذه الآية ọlọ́run bá ti ọlọ́run gan ó wá ń ṣàlàyé fún wa nípa wípé kálíbà àmọ́ títóbi ọlọ́run ọba ọlọ́run ọba ń ṣàlàyé fún wa ìta fi mọ̀ pé kúránì ẹnìkan ò lè múrú ẹ̀ wá ọláyàtọ̀ tẹ̀lé yìí ọlọ́ni wàhálà kọ́ni sọ̀rọ̀fnà sọ̀rọ̀fà bẹ̀yẹn òní wípé báyànà ló máa túmọ̀ sí ọlọ́ni a ti ṣàlàyé wàhálà kọ́ni báyànà àwọn ọlọ́run ọba ti ṣàlàyé náà. ọlọ́ni lè nà á ṣàlàyé fáwọn ènìyàn ọlọ́run wa ní mínkúlì mọ́sálẹ̀ nù ọlọ́run ní kí ni o mí bẹ́ẹ̀ ni pé àṣàlàyé mí yẹn ló máa lágbàá tó wà tún àmì kò mọ̀ fúlù bìí mínkúlì mọ́sálẹ̀ nù bàdọ́ kúlì mọ́sálẹ̀ nù a lè kó gbogbo nǹkan wá ni àwa wò pé ẹja mẹyọ kan bì tó pé ẹyọ kan yẹn ti tó òun ló ṣe pàtàkì jù tí ó ṣàlàyé gbogbo yòókù bá a ti ṣe nìyẹn bàdán kìnìún kúlì masàlì masàlì á jẹ́ gbogbo àwòrán kọ̀ọ̀kan píkṣọ̀ kọ̀ọ̀kan nínú ọ̀rọ̀ kọ̀ọ̀kan àwọn ọlọ́run á lọ mú tíntín ní wá ń bẹ̀ pé kò sí lọ́wọ́ pé má fàrọ̀ ti ná fílìkì tàbí nínú kùránì ìdáhùn àmẹ́ alimahu man alimahu wàjà man jahila àwọn tí ọmọ ọmọ ọmọ ọmọ àwọn tí ọmọ àṣàìmọ̀ sí ọmọ àṣàìmọ̀ sí àwọn ọmọ lónìí kọ̀ọ̀kan àwọn tí ń bọ̀ lẹ́yìn wa lọ́la òní mọ̀ tó fi ṣe pé àfáà ti bá ń dúró dáadáa gbogbo àwọn àfáà náà gbà pé istik store ìsọgbẹ́ ní istik store òun ni pé kọ́ ọ máa ka nǹkan lákàkọjá jìnnà kàtẹ́lẹ̀ kàtẹ́lẹ̀ kàtẹ́lẹ̀ kọ́ ọ máa kà dáhùn fún àbá kọ́lẹ̀ lẹ ìwọ náà tún rí nǹkan mú jáde láàrin nǹkan tá a kọ́lẹ̀ lẹ. ṣùgbọ́n wọn dọ́ọ̀kà ọ̀gọ̀rọ̀ àwọn afáàrẹ̀ ni wọ́n kàn kankan dọ́ọ̀kà tó ìjókòó títọ́ ọmọ kà tó pé ìta ah, ọmọ ah, ẹ ti tó èèyàn ní nǹkan lọ́pọ̀ tó gbé nǹkan bẹ inú Quran èèyàn ò lè gbọ́ èmi wà lẹ́gbẹ́ ọ̀rọ̀ eléyìí lọ́tọ̀ àtọ̀rọ̀ eléyìí lọ́tọ̀ mọ́ra wọn tó jẹ́ pé ibẹ̀ ni wọn náà ti fa ọ̀rọ̀ tiẹ̀ jáde tí ò sí èméjì mẹ́ ní ìgbà ló ti ṣẹlẹ̀ ní tí ò sí èméjì mẹ́ ibi dé eléso eléso eléso tẹ ìwọ ló dé àwọn amúfáì ìwọ lọ́lọ́run tó pé ó lè mú kíní ẹja rẹ àwọn afáàdì sẹ́fẹ̀ oní ọ̀fà nǹkan jáde ọ̀kan láàrin eléyìí mọ́kìfì eléyìí àti mọ́kìfì eléyìí yóò dẹ̀fà mọ́kìfì kan jáde ńbẹ mọ́kìfì yẹn náà wàá jẹ́ rọ́ọ̀jì láàrin gbogbo ẹ̀ ara tóbi ọlọ́run ni ló yẹ pé àtàwọn tó ṣáájú lọ àtàwọn tá a wá lẹ́yìn àwa ara wa lọ́wọ́ ni ọlọ́run ni wàhálà kọ́ni sọ̀rọ̀ fún wa ọlọ́run ọba ní a ti ṣàlàyé tán yẹ́yẹ́ nínú kùránì gbogbo nǹkan láti ṣàlàyé ara pé ọlọ́run ló ti ṣàlàyé gbogbo nǹkan nìyẹn tálọ́ wa lè mú nǹkan kan wá dé ṣàlàyé gbogbo nǹkan nínú ìwé kan òun fẹ́ ṣe búùkù kan ìwé kan òun á fẹ́ ṣàlàyé gbogbo nǹkan yọ sọ̀rọ̀ ọ̀run fún láti ṣàlàyé kò ṣeé ṣe ọlọ́run ọba fẹ́ lè ṣe ìtìjáàjà hujjatun alalukufa ẹ̀rí ni ẹ lórí àwọn kèfèrí tí wọn ò gbà tọ́lọ́hún ọlọ́run ti ṣàlàyé gbogbo nǹkan fún wọn so ẹ̀rí nìyẹn ọlọ́run ti ṣàlàyé òdodo ó dẹ̀ sọ lọ́nà tí ó gbà yé èèyàn kó lé ó rọrùn kí wọ́n lè bá a tẹ̀lé ọlọ́run ọba ṣe lé yìí ọlọ́run ni kí wọ́n lọ ṣẹlẹ̀ sí wọn. ọlọ́run ni gbogbo àwòrán nǹkan gbogbo ẹ̀ láti mú wá lẹ́yọ kọ̀ọ̀kan díẹ̀ nínú gbogbo ẹ̀ láti mú wá mọ́tàlẹ́ni súrọ̀tìn gbogbo àwòrán kìí sòwe o wọn pé òwe ọlọ́run pò òwe nínú òwe kọ̀ọ̀kan òun sì kúránì túnú o òwe wo ni òwe wo ni wọ́n pa fún ọ sọ òwe wọn ètètè gbòwe yé sọ òdání pòwe ọlọ́run bẹ́ẹ̀ pòwe ó lè fi nǹkan wé nǹkan kì í ṣe pé òwe òwe ètètè gbòwe yé wọ́n sì máa túmọ̀ ẹni ó lè fi nǹkan wé nǹkan àwòrán ní sọ́nbẹ̀ yẹn ó ní masalul ladina yunfikuna amwalahum ó fi wé nǹkan kan tí ó lè tètè yé yín àbí kó mú súra àwòrán yẹn wá àwòrán ẹni tí ń náwó rẹ̀ sójú náà tọ́lọ́run ó dàbí àwòrán kínní báyìí ẹ wọn gbé òwe òwe o òwe kọ so sọlọ́dọ̀ <laughs> wa mi ń kúlì mọ́sálìn ọlọ́nìfà ábà. ọlọ́ọ̀ni tó ti bá a ti wá ṣàlàyé tó yìí ábà aksarun ẹ lọ wo iye àwọn tí ó gba ká ta àwọn tó jẹ́ mùsùlùmí ọ̀gọ̀rọ̀ yẹn ní ọgbà kùránì ibò àwọn dára bíi ní ẹlòmíì ọgbà kùránì gbogbo àwọn onígbàgbọ́ nípa kùránì tí kùránì bá mú nǹkan kan wá àwọn èèyàn onígbàgbọ́ nú ẹ̀ ọlọ́run ní nánú nàrísìkù hún wá ìyá kùn àwọn nánú nàrísìkù kún wá ìyá kùn ọlọ́run àwọn ọmọ yín tẹ̀ ń bí àwa là ń fún wọn ní jíjẹ àti mímu àtẹ̀yìn náà àwa là ń fún yín ní jíjẹ àti mímu àtàwọn náà <laughs> eré lórí gbàgbọ́ sínú ọ̀rọ̀ adájọ́ kọ lẹ́yìn kí ọlọ́run ní fún wọn ní jíjẹ àti mímu <laughs> so ọgọ́rin yẹn ni ò ní gbàgbọ́ sí i tó pé ìṣesí tá à ń ṣe ìṣesí pa à ní gbàgbọ́ sí i torí ẹ ẹlòmíì ò ní kírun yóò wò pé ọjà tóun ń tà yẹn yóò wá sọ wípé ọ ẹ bí òun fẹ́ tọ́jú ọmọ òun ni ṣé bóun fẹ́ ṣe kiri kan ni kò ní sílọ̀ torí ẹ̀ yóò fi tọ́ lọ́nlẹ̀ kò gbàgbọ́ ọlọ́run ló lè ṣe ìjẹ́ àti mú fún un ó lè sọ lẹ́nu o ọlọ́run ràn wá ṣe ṣùgbọ́n ẹjẹ́ ó practical ilé ẹ̀sẹ̀ kò tó bẹ́ẹ̀ èèyàn díẹ̀ ló lè gbà pé ọlọ́run yóò ṣe nǹkan tó bá fẹ́ ṣe fún un tẹ́gbẹ́ tọ́lọ́ ó wà dúró tì ó kéré nu wa gbogbo wa owó ni wàhálà yẹn ni ìdààmú ni gbogbo yẹn ni yóò wá jẹ́ pé àní rí tọ́lọ́run ṣe àní rẹ̀ ṣe àní àwọn kankan ṣe. ọlọ́ni fahaba aksaru nas. ọlọ́ni àwọn èèyàn ni wọ́n kọ̀ ọlọ́ni pé abba akisaru nas èèyàn kọ̀ mọ̀fúlù bíi ti òun kọ́ ni kò fa أكثر الناس على عمل بالقرآن. bil Qur'an sọmọfúlùbí rẹ ó yẹ kí ni ọ ó ti parẹ́ ilá abẹyẹ dẹ ni ilá tọ̀tọ̀ ni ilá ṣùgbọ́n ni kìí ṣe ilá àyàfi wọn àwọn yẹn kọ láti ṣe pẹ̀lú ẹ wọn wá mú kùfúra wọn kọ kùfúra ló máa sọ yẹn wọn kọ kùfúra ṣé wọn kọ kùfúra ni àbí wọn túùsì kùfúra so ìgbọ́dọ̀ wẹ ni pé kùfúra yẹn òun ti jẹ́ mọ̀fúlù bíi fún fíìlì mi àti fáìlì mi ilá máa túmọ̀ sí pé lákìnnàhùn ìtaarú àlùkùfù rọ̀ lákìnnàhùn ìtaarú kíni àlùkùfù. so àwọn ènìyàn so nǹkan tí wọ́n chúùsì ń tiwọn òun náà ní kíni o ìṣe kèfèrí àwọn èèyàn ìṣe kèfèrí náà chúùsì wọ́n kọ amala amalabili Qur'an wọ́n làwọn nílò Qur'an ni ṣùgbọ́n kí làwọn bẹ́ẹ̀ máa sọ alikufurobila alikufurobila ìṣègùn ìṣọ́lọ́wọ́n bá làwọn yẹn mú so látara bẹ́ẹ̀ tá a bá ti ń wá nǹkan kan nínú ẹ̀sìn ibo ni ká wá wá inú Qur'an ọ̀dọ̀ àwọn àfáà ẹ wá wá àwọn afọ́ ṣàlàyé ẹ̀ fún yín ànábì tí wàá ṣàlàyé Qur'an ẹ̀ bá ń tẹ̀ ń wá yẹn ń bẹ̀ kò síbẹ̀ tí fẹ́ wá tó ẹ̀ bá ń bẹ̀ tílù kan bá dàrú tí wọ́n ní kóra tí wọ́n ní nàìjíríà dàrú nísìn kèé ṣe gíní kan mo mọ economics mo mọ tíọ́rì kan tá a lè tá a lè irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ tíọ́rì kan tá a lè lò tíọ́rì wo lẹ fẹ́ lò gíní kan àwọn kan ló gbọ́dọ̀ jẹ́ adviser fún president irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ ìtọ́ wà ní pé kí wọ́n padà síbi Quran tàbá rí ìlú tó jẹ́ pé kò lo Quran nǹkan tí ọ̀rọ̀ wọn wá ń dá tí bá ń ṣe gbogbo ẹ̀ fún wọn istidirọ́ọ̀jù lọ́wọ́ bá fi ṣe fáwọn yẹn istidirọ́ọ̀jù kèé ṣe gbígbẹ́ wọn kẹ́ ayẹkẹ́ni kan kèé ṣe gbígbẹ́ wọn istidirọ́ọ̀jù ọlọ́nkà fẹ́ dẹ́sẹ̀ ọkàn ṣe ní ẹ̀dẹ́ fún wọn ni bọ́lọ̀ ti ṣètò ayé lọ́tọ̀ọ̀tọ̀ nìyẹn àwọn kan takọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ni ẹ̀yin mi ìfẹ́ fìyà jẹ yín ẹ máa tún máa gbádùn sí káyọ̀ tún máa rọ́bọ́ wá sínú ìlú yín ẹ̀yẹ tún máa ṣàbúrú lé lórí ilé burú sí káyọ̀ tún máa wá ẹ wọ́n àwọn ọ̀dọ́gbọ́n wọn gbọ́n wọn ní tíọ́rì tí wọ́n ń lò tíọ́rì ìran dáadáa wọ́n ń lò má da ẹ láàmú so àwọn kọ́wà ọlọ́run tí wọ́n sì ti ń ṣe báyìí ni wọ́n lọ́mọ fìyà jẹ wọn lọ́mọ fìyà jẹ wọn tí gbogbo ayé ìbá tó padà sí ọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run ní lafatana alẹ́ imkini barakat sama ọlọ́run ní a sì fún wọn alibarika sama sọ́dọ̀ tọ́lá bẹ́ẹ̀ tọ́lọ́run lè kí ẹnì kọ̀ọ̀kan wa ká rí i pé a dì mú ká má chúùsì kí ni ọ kò fún ràn. sọ nam òṣèjú mẹ́rin. so aya eléyìí ọ̀la náà la máa ṣàlàyé ẹ̀ dáadáa èyí tó jẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí wọ́n fẹ́ béèrè ìbéèrè òpònú oná fẹ́ béèrè àfìmọ́ bí àwọn kèfèrí bí wọ́n ti gọ̀ tó bí wọ́n ti dìdìrìn tó ìbéèrè márùn ni wọ́n fẹ́ béèrè lọ́wọ́ ànábì ìbéèrè márùn sì ní ìbéèrè dìdìrìn ni kò ní ìbéèrè kankan tó mú tu tó ní tùmọ̀ àánú wọ́n sì fẹ́ béèrè lọ́wọ́ ànábì so gbogbo ẹ̀ la máa kà fún wa lọ́la ìbéèrè wọn òun náà ni pé asáàfẹ́ wá nǹkan lọ́dọ̀ ànábì pé kí lànábì ò ní lè ṣe náà níta sáà ń wá kiri tiwọn nù kí lànábì ò ní lè ṣe ẹjẹ́ á tí ò lè ṣe so wọ́n fẹ́ béèrè àwọn àyàt wọ́n fẹ́ ní à nídìí mírẹ́kù mírẹ́kù so wọ́n náà di mireku so mireku là nídìí báyìí wọ́n bẹ̀rẹ̀ àwọn mírẹ́kùs so yẹ kó àwọn yẹn náà wá mírẹ́kù káàkiri orílẹ̀ ayé lónìí ẹ̀rí bẹ́ẹ̀ wà lọ́dọ̀ ṣéhù kan ẹ̀mí ọ̀rọ̀ sọ pé kínní kan lẹ́nìkan ẹ̀lẹ́mọ̀ wà lọ́dọ̀ àwọn àfa pé wọ́n ní mírèkù kò yẹ nìkan tó ní mírèkù rárá nínú ìsìláàmù wọ́n fi pé téèyàn bá jẹ́ ọkùnrin tó dáa oníkọ́ bẹ́ẹ̀ lọ́n fún ọ kó o nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀ tó jẹ́ mùsùn tó jẹ́ àfa tó jẹ́ ni ọlọ́run nífẹ̀ẹ́ ṣe dáadáa sí i oníkọ́ bẹ́ẹ̀ lọ́n fún ọ níjọ́ mi tó ojúkojú bá náà lọ ọgbẹ́nìkan ní mírèkù kan tó bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ nìkan tó kò sí ní tó jọ bẹ́ẹ̀. sọ àwọn tó ń jẹ́ àwọn kèfèrí ìbéèrè tó ń béèrè yìí wọn ò ní nǹkan kan tí wọ́n fẹ́ gbà ń bẹ̀ wọ́n kàn fẹ́ pé ìbéèrè pé kò ní lè mú wá tàánútù ni sọ oníyàwó fi ṣe pé nǹkan tá a request fún yìí ànábì ò ní lè ṣe fún wa àfẹkọsẹ nítorí wọn request fún yìí nǹkan náà ni òbí jẹ́ pé ọmọ èèyàn nítorí ọmọ èèyàn ọmọ request fún ẹ tí ó ti jẹ́ mùsùlùmí gidi ọ̀rọ̀ ilé ayé ni ó mọ request fún tẹ́ǹkà wọn fẹ́ lọ kéwù nísìnyí kí ni ó request fún yọ sọ yìí pé kéwù yẹn ṣé tá a bá ké tán sá lò ó lọ́wọ́ ètò ọkọ béèrè nù. kí ló ń gbà mẹ́ àyè bàbá náà bàbá mi wọ pé kí ló tó lọ bẹ̀ kí ló ń gbà mẹ́ ṣé o bá ti bẹ̀rí sẹ́ni àbó ti bẹ̀ sí kankan ni. mọ wàá ké ń torí pé o fẹ́ lówó lọ́wọ́ ké ń torí pé o fẹ́ mọ̀ nípa ẹ̀sìn o fẹ́ mọ̀ nípa ọlọ́wọ́n bá rẹ̀ òun ló fi ké o. àìlọ kírun mọ́sálásí nítorí pé a fẹ́ lówó lọ́wọ́ ọ̀rọ̀ eléyìí ọlọ́run ti parí eléyìí ọ̀rọ̀ káwọn ní ni ó yàtọ̀ sí ọ̀rọ̀ ṣẹ́rí méjì àdó síra wọn ọ̀rọ̀ sẹ́rí ọ̀rọ̀ ẹ̀sìn ó strife wà wàhálà ọlọ́run jẹ́ lẹ́sàn tí ó fún ọ lálẹ́kì àmọ́ ọ̀rọ̀ ilé ayé ó ti parí ẹ̀ ó ti parí ẹ̀ kàn máa ṣe tó ń ṣe níwọ̀n bá ọlọ́run bó fún ọ ní tó bá fẹ́ fún ọ ó lè gbẹ́ kọjá ọlọ́run láéláé tó bá gbọ́ pé kan jẹ ó kàn jẹ ni ètí òní jẹ ń bọ̀ <laughs> ọ̀rọ̀ àmọ́ lólé ayé rẹ̀ pẹ̀lẹ́ sọ kó ṣẹ̀sìn ẹ̀ dáadáa so wọ́n máa kà fún wa àwọn béèrè tí àwọn kèfèrí ọlọ́dọ̀ bá nàbí pé lànà òmìnira làkà wọ́n ní àwọn ò lè gbàgbọ́ láíláí wọn ò sì lè gbàgbọ́ náà láíláí. so wọ́n bẹ̀ lọ́wọ́ ànábì gbogbo ohun tí kéèyàn lọ ẹ̀rù ní àmọ́ ìbéèrè dídìrín ni nínú ẹ̀rùn kéèyàn máa bẹ̀rẹ̀ pé òun fẹ́ kójú ọ̀rọ̀ nínú ẹ̀rùn ẹ̀yọ̀ sọ̀rọ̀ ọ̀rùn bẹ́ẹ̀ ẹ gbé bẹ̀rẹ̀ dídìrín ni èèyàn lọ bí dẹ́gbẹ́ ẹ̀ẹ̀kan lòjò máa ń rọ̀ ń bẹ̀ lọ́dún èèyàn wa ni òun fẹ́ kójú ọ níta fẹ́ kọ́ máa ṣẹlẹ̀ pé kójú ọ máa rọ̀ lọ́dọọdún ẹjọ́ ṣé ìbéèrè tuntun nìkan ara béèrè tán béèrè nìyẹn <laughs> wọ́n ní àtàtẹ̀ fùjúrọ̀ lánàá. torí pé wọ́n ti lọ àwọn ìlú mi omi ń sàn lẹ́ẹ̀lẹ́ẹ̀bẹ̀ ilẹ̀ mọ́kà ní ilẹ̀ okòòdè lòun bọ́lọ̀ ti dáhùn tiẹ̀ nìyẹn geographically bó ti wà ń bẹ̀ nìyẹn lẹ́yìn náà dẹ́mọ̀ bẹ́ẹ̀ pé geographically bọ́lọ̀ ti ṣe nìyẹn ẹ wá ní kọ́lọ́ wọn change geographical aspect yẹn ẹgbẹ́ yẹn ọmọ nǹkan ní bèrè káwọn tó lè ṣẹ̀sìn ṣé ọ̀rọ̀ ẹ̀sìn ní àbọ̀rọ̀ ọ̀dọ́ lọ́ni parí ilé ayé tó ara nǹkan dá ìbéèrè márààrún wọn bá ti máa ka níyẹn fún wa lọ́la káfílẹ̀ bá a mọ ibi tí wọ́n kù sí kọ́lọ́ kó fún wa lágbóyè ọ̀rọ̀ rẹ̀ ètò agbákọ́lọ́ ní jọ́sí aláǹfààní subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk